bisimilahi alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ba atọrọ ìkẹ́ àti gẹ̀ fún Ànábì wa Muhammad nínú ìjókòó tí oore kọjá à ń ṣe àlàyé fúnra wa nípa ọ̀nà kẹta nínú àwọn ọ̀nà èyí tá a fi nígbàgbọ́ nínú Ọlọ́run ba subhanahu wa ta'ala àníta bá sọ wípé n ti ń jẹ́ imani an tu'mina billah wa malaikati wa kutubi wa rusulihi wa tu'min bil qadar khayrihi wa sharrihi abala alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ó ní ìgbọ́lọ́wọ́n bá gbọ́ a ní ọ̀nà mẹ́rin ó ní a gbé kalẹ̀ fún wa láti pàṣẹ rẹ̀ ńlá fi gbọ́lọ́wọ́n bá gbọ́ ọ̀nà àkọ́kọ́ al-imanu bi wujudihi ká nígbà pípẹ́ ọlọ́wọ́n bá ọba tí ń bẹ ni ọ̀nà ẹlẹ́ẹ̀kejì al-imanu bi rububiyyatihi ká nígbà pípẹ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ònírọ́bù ńlọba tí ń dání lọ́ba tí ń rẹ ni lọ́ba tí ń tọ́jú ẹni lọ́ba tí ń darí gbogbo sánmà àti ilẹ̀ àti gbogbo ẹ̀dá tí ń bẹ nínú rẹ̀ àníṣẹ́ ńlọba tó sì wípé ó ní gbogbo tí ń bẹ ní sánmà àti ilẹ̀ including àwọn ẹ̀dá tá à ń bẹ níbẹ̀ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ńlọba tó ní wá ẹ̀rí rẹ̀ àti mú wá. abalẹ̀ lẹ́ẹ̀kẹta nínú ìgbàgbọ́ nínú ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní al-iman bí ìlàhìyà ti yìí oníkan nígbàgbọ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀kan ṣoṣo mà ní níbi ká máa jọ́sìn fún ọlọ́run ọba ẹ gbọ́ kí ni ti ń jẹ́ tawhid al-uluhiyya àwọn ẹ̀rí wo ló wà lórí eléyìí ẹni tí ó bá nígbàgbọ́ nínú tawhid al-uluhiyya kí ni tíṣẹ̀rí àníkà ṣe fún kí ni pàtàkì tawhid al-uluhiyya eléyìí ni àwọn tí a máa gbéyàwó ní ibi ìjókòó èyí wà nínú rẹ̀ yìí abẹ́lẹ́wọ̀n bá sọ̀mánì wàtánlá kó ṣe ìkúnlọ́wọ́ fún wa lórí rẹ̀. ẹ̀rín tí ń jẹ́ tawhidul uluhiyya báwọn àfáà bí wọ́n ṣe sọ ọ́ wà ifradullahi ta'ala bi af'alil ibadi allati yaf'alunaha ala wajhi taqarrubi wal mashru'i. ohun tí ń jẹ́ tawhidul ilahiyya ó ní ìfàsó fọlọ́n kágbàkí ọlọ́run ọba subhanahu wa ọ̀kan ṣoṣo ni ọba tí ò pé méjì ni níbi àwọn iṣẹ́ èyí tó bófin ọlọ́run ọba mu lè tawọ̀ ẹ̀dá tí à ń ṣe àwọn sẹ́tà ń ṣe lójúpọ̀nà pé a fi ń wá ká dẹni àsúnmọ́ lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo sẹ́tà dàbá ń ṣe níjọsìn pátápátá ká máa ṣe fọlọ́run ọba nìkan ṣoṣo eléyìí ní ń jẹ́ tawhidul uluhiyya lára àwọn sẹ́tà ń ṣe tó ìjọsìn tí alọ́lọ́ nìkan ni ká máa ṣe fún kàdùá bí àdúrà ṣíṣe ọlọ́run ọba nìkan là á ké pè lọ́jọ́ líle lọ́jọ́ rírí jẹ lọ́jọ́ àìrí jẹ àsìkò tó lálàáfíà àsìkò tó lálàáfíà àsìkò tí nǹkan bá fẹ́ dóyì ọlọ́run nìkan lọ́ba tá a ké pè má pọ̀fọ̀ má spògèdè má ṣàyájọ́ má ṣẹbọ ọlọ́run bá nìkan lọ́ba tí kò képe nígbẹ̀kẹ̀lé ni ọlọ́run bá subhanahu wa ta'ala má gbójúlé yàn má gbójúlé oògùn torí pé yàn á máa kú oògùn ewé rẹ̀ lè má pè ńgbà míì o àti pé oògùn tó ń lòun àǹjànú ni àǹjànú kà sì máa rorò á máa gbówọ́ ju àǹjànú mi lọ. yẹn ni pé tá a bá ń sọ nípa tawhidul uluhiyya ìfàsófọ́lọ̀ níbi ìjọsìn ìjọsìn wa tá à ń ṣe Kama máa ṣe fọlọ́run bá nìkan ṣoṣo eléyìí ní jẹ́ tawhid al-uluhiyya láti sọ pé bí àdúrà ṣíṣe dídí rẹ̀ bẹ̀ bíbéèrè oore lọ́dọ̀ ọlọ́run ìtọ́kàn wa kọ̀ tí ò tẹ́ wa lọ́rùn pé ah ọlọ́run o ìfẹ́ ilé yìí ń ọ̀fẹ́ bànújẹ́ ń ọ̀fà padà sí ibú ó ti ń kírun kò kírun mọ́ ń ọ̀fẹ́ mọ́ ọlọ́run ó ti ń rí jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá dẹni tí ń salẹ̀ jẹ ń ọ̀fẹ́ mọ́ ọlọ́run ọlọ́run nìkan lọ́ba tó ṣe pé àádojú rẹ̀ kọ́ ìfàṣọ fọlọ́n níbi eléyìí kọjá pọ́lọ́ nìkan láàmà dojú àdúrà kọ́ eléyìí ní ti ń jẹ́ lára ti ń jẹ́ tawhid olóyìyà ònù. wànádìrì bákan náà ṣíṣe ìlérí jíjẹ́jẹ́ ọlọ́run nìkan lọ́ba tó ṣe pé a máa jẹ́jẹ́ fún má jẹ́jẹ́ fòòṣà má jẹ́jẹ́ fòòrùn òṣùpá má jẹ́jẹ́ fòkè òkè ìbàdàn àbáwọn òkè míì má jẹ́jẹ́ fòdò má jẹ́jẹ́ fún Yemọja pé tó bá lè sọ̀ǹdẹ̀ míì nǹkan báyìí nǹkan báyìí ní í ṣe fún ọ ẹ kẹ́jì ogun epo méje ìgbà aṣọ méje àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kájàkájà bí a ṣe máa ń kà á àǹjàn ló ń jẹ́jẹ́ fún ọlọ́ọ̀nì kan lọ́ba tá a máa jẹ́jẹ́ tá a máa ṣe ìlérí fún torí pé ńlọba tó ṣe pé ọmọ ohun gbogbo ńlọba tó sì lè ṣe gbogbo nǹkan pátápátá yẹn ni pé anadiru ẹ̀jẹ̀ ìlérí àìṣe fẹ́nìkan ọlọ́nìkan lọ́ba tá a ṣe é fún. bákan náà ànáhárì adìẹ lọ́ọ̀pá ni tó fẹ́ fi ṣe ìjọsìn tó fẹ́ fi wojú rẹ̀ nǹkan míì wojú rẹ̀ nìkan kan àfọlọ́wọn ọba nìkan ṣoṣo ẹran ni màálù ni ràkúnmí ni ọlọ́nìkan lọ́ba tó ṣe pé a máa ń ṣe ìlérí fún pé tọ́ mo ṣe ń lérí o fọlọ́wọn ọba o ẹran báyìí mo fẹ́ pa o mo fi ń wojú rẹ̀ ẹni báyìí ọlọ́nìkan lọ́ba tá a máa fi wojú rẹ̀ rẹ̀ ó gun nǹkan ni ó pa nǹkan ni ó dun ni ó kọ ọlọ́run nìkan ni kọ́ ọ dá sí i torí ọlọ́run ni kò sì fi ṣe é wàrọ̀jà má ṣàgbéǹlé oore lọ́dọ̀ ẹnìkan kan àfi lọ́dọ̀ ọlọ́run bá nìkan ṣoṣo torí pé ilẹ̀kùn oore tọ́lọ́ ń bá ṣí fẹ́nìkan sẹ́ni tó lè tì èyí tọ́lọ́ sì tì kò sẹ́ni kan tó lè ṣe tó bá rí bẹ́ẹ̀ ràn kan àti ìrànlọ́wọ́ rẹ sọ́dọ̀ ọlọ́run bá nìkan ṣoṣo. lábẹ́ tawhidu olóhíyà onáà ní ńlọ́wà alikawufu ni wípé má ṣe bẹ̀rù ẹnì kankan níbẹ̀rù ọkàn àfọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́run nìkan lọ́ba tí a bẹ̀rù nínú suratul Baqara ọlọ́run ní fala takhshawhum wakhshawun ọlọ́run ní ẹ má ṣe bẹ̀rù oṣó má bẹ̀rù àjẹ́ má bẹ̀rù emèrè má bẹ̀rù ẹnì kankan òun ọlọ́run nìkan lọ nìkan ẹ máa bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ ńgbà tí wọ́n bá sọ àsọbánu ọlọ́run ní abẹ́rù àwọn ayé lẹ́ẹ̀méje ká tó bẹ̀rù wọn ọlọ́run ọba lẹ́ẹ̀kan ìsọkúsọ pátápátá ńlẹ́lẹ́yìí ìbẹ̀rù lára àjọsìn ńlọ́wà á gbọ́dọ̀ bẹ̀rù ẹnìkankan àfọlọ́run ọba nìkan ṣoṣo. lábẹ́ tawhid olóhìyà ìfàsófọ́lọ́n níbi pé ó nìkan ńlọba tá a máa sìn ó ní àtàwákùl ńlọ́wà tàwákùl ni pé ìfaratì ẹnìkan yàtọ̀ sọ́lọ́run ọba ọlọ́run nìkan lọ́ba tá a máa farati nìkan lọ́ba tá a máa gbójúlé nìkan lọ́ba tó ṣe pé ó lè gbani lọ́jọ́ líle lọ́ba tó ṣe wípé ó lè tú nílẹ̀ kó ń bi ìdè nìkan lọ́ba tó ṣe pé ó lè gbé ni borí ọ̀tá tó bá rí bẹ́ẹ̀ nígbẹ̀kẹ̀lé ní ọlọ́run ọba subhanahu wa ta'ala tawakkali ala rahman in kunta akila sayati kabila arzaki min haythu la tahtasibu gbákẹ̀lé farati nígbẹ́kẹ̀lé ní Ọlọ́run bá subhanahu wa ta'ala ọba àjọkẹ́ ayé ọba arahman tó o bá nígbẹ́kẹ̀lé ní Ọlọ́run bá náà ọlọ́ọ̀ba yóò pèsè fún ọ láwọn ibi tó o fọkàn sí àti ibi tí ọ̀ràn kan wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh ẹ̀ ń bá nígbẹ̀kẹ̀lé tó kún nínú ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba ó tó kódà wa yarzuqhu min haythu la yahtasib níbi tó o fọkàn sí ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala yóò tún pèsè fún ọ láti bẹ̀ má lóògùn má gbójúlé wé má gbójúlé babaláwo má gbójúlé nìkankan má lẹ́nìkan tó fẹ̀yìntì má lẹ́nìkankan tó rò pé lè gbà ọ́ lẹ̀ àfọlọ́wọn bá nìkan so ẹnìkan lọ́ba tó lè gba ẹ̀dá kalẹ̀ ntọ́lọ́ ń bá di kọ̀sẹ́ ntó lè tu ntọ́ba tó kọ̀sẹ́ ntó lè di nígbẹ̀kẹ̀lé nọlọ́wọ́n bá subhanahu wa ta'ala má ṣàyájọ́ má pò gèdè má pọ̀fọ̀ nígbẹ̀kẹ̀lé nọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ẹnìkan lọ́ba tó ṣe pé ó lè lani. nínú ẹ̀ náà bákan náà al-inaba ọ̀dọ̀ Ọlọ́run nìkan lọ́ba tá a máa ṣẹ́rí sí wa anibu ila rabbikum Ọlọ́run ní ẹ ṣẹ́rí padà wá sọ́dọ̀ òun Ọlọ́run ọba nìkan ṣoṣo jáwọ́ kù ń bí ẹ̀ṣẹ̀ túbá ṣẹ́rí padà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba nìkan ṣoṣo ọ̀dọ̀ Ọlọ́run nìkan lọ́ba tá a máa ṣẹ́rí lọ má ṣẹ́rí lọ sọ́dọ̀ àwọn ológbòni sọ́dọ̀ àwọn onífá lọ́dọ̀ àwọn oníyèpàyèpà lọ́dọ̀ àwọn ọlọ́sàyìn ọ̀dọ̀ Ọlọ́run má wá ìrànlọ́wọ́ tiẹ̀ lọ sọ́dọ̀ ẹnìkan àfọ̀dọ́lọ́wọ́ ọba nìkan ṣoṣo bó tilẹ̀ pé ìrànlọ́wọ́ oríṣi méjì ni àwọn kan bẹ tó ṣe pé ẹ̀dá níkàpá ni láti kọ́ni lọ́wọ́ láti ṣe ìrànlọ́wọ́ fúnni lórí rẹ̀ àwọn eléyìí kò sí ní tó burú ṣùgbọ́n ìtọ́ dáa jù náà ni pé àwọn sàábé àti tíyàn lágbára o àti tí ò lágbára o Ọlọ́run nìkan ni a máa ń wá ìsìtìhánà lọ sọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ nìkan ni kó máa tọrọ ìrànlọ́wọ́ wá má béèrè ọmọ lọ́dọ̀ ẹ̀dá má nìkẹ́nìkan sọ ọ́ di ọlọ́lá ọlọ́run nìkan ló bá tó lè sọ ni dọlọ́lá dọlọ́rọ̀ ibú tí ẹ máa ń kà nù fatia lójoojúmọ́ níbi ìrun wákàtí márùn-ún iyyaka na'budu wa iyyaka nasta'in ìrọ̀lọ́run nìkan ló bá tí a máa sìn a ní sẹlómi yàtọ̀ sí ìdọ̀lọ́wọ̀n ba wa iyyaka nasta'in ọ̀dọ̀dọ̀lọ́ nìkan ńlá máa wá ìrànlọ́wọ́ ńlá máa wá wá má béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ nìkan àfọlọ́dọ̀ lọ́wọ́ ba nìkan so òjíṣẹ́ lọ́wọ́ ba sallallahu alaihi wasallam ọ̀n abdullahi ibn abbas kọ́lọ̀mbà ni yọ́nu sí ó ní idha sta'anta fasta'in billah tó o bá ń wá ìrànlọ́wọ́ má wá sọ́dọ̀ nìkan kan ọ̀dọ̀ lọ́wọ́ ba nìkan ni kó wá sí má wá sọ́dọ̀ àfà má wá sọ́dọ̀ pásítọ̀ má wá sọ́dọ̀ ẹnìkan wá sí ńlọ́ba kan ṣoṣo tó lè ranni lọ́wọ́ tó lè ṣoore fúnni ó nìkan lọ́ba tó ṣe wípé ó tó bẹ́ẹ̀ ó kájú ẹ̀ tó lè ṣe gbogbo ntẹ́dà tí bá ń fẹ́ tó lè ṣe fún un al-istighatha tù bákan náà istighatha ìṣẹ́gun lórí ọ̀tá mọ̀ wà lọ́sọ̀dọ̀ ẹnìkan ọ̀dọ̀ Ọlọ́run nìkan oníkà wá sí ọ̀tá tẹ́lẹ̀ máa ń ní oríṣi méjì ni ọ̀tá níyàn ọ̀tá náà àlùjànnà gbogbo wọn pátápátá fíra rẹ sábẹ́ ẹ̀sọ́ àtààbò Ọlọ́run kọ́nà ọba kọ́là ọ̀kọ́ gbà lọ́wọ́ wọn yẹn pé lábẹ́ istighatha náà tó ti bẹ̀ wọlé sí àtàwọ́dọ̀ ọ̀dọ̀ ọlọ́run nìkan ẹni kọ́ wá kó o ṣe rẹ̀ sí ọlọ́run ní kọ́ ọlọ́run tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́là kó ewu ọ̀sán òru ewu atẹ́gùn ewu òrùn ewu n'ojo ewu nọ́ọ̀yẹ́ ọlọ́run nìkan lọ ọlọ́run nìkan lọ sí ọ̀dọ̀ rẹ̀ àti bẹ́ẹ̀ lọ ní àwọn onírànràn ìjọsìn léyìí tó a máa yànnàná rẹ̀ ń gbọ́ bá yá nínú rẹ̀ eléyìí yẹn tawhidul uluhiyya òun gangan ni tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó torí ẹ̀ dá èmi tó torí ẹ̀ dá wọ torí ẹ̀ lọ́n fi sọ àwọn òjíṣẹ́ àwọn tíra lọ́n fi sọ kalẹ̀ torí ẹ̀ ló sì fi rán àwọn òjíṣẹ́ torí ẹ̀ ló fi sọ àwọn màláyíkà kalẹ̀ pé ẹ lọ sọ fáwọn òjíṣẹ́ pé nǹkan báyìí bá subhanahu wa ta'ala onífẹ́ lọ́dọ̀ ẹ̀dá òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam anabi ń sọ fún abdullahi ibn abbas kọ́lọ̀ nkọ́ba ni yọ́nù sí pé atẹ́dìrì mahakulọ̀ ìyẹn mu'adh bọ́nà jabal anabi ń sọ fún pé atẹ́dìrì mahakulọ̀ yà alal ibad wà mahakulọ̀ ibad yà alallah qultu allahu wa rasuluhu a'lam qal hakulọ̀ yà alal ibad an ya'budu wà hakulọ̀ ibad yà alallah alla yu'adhiba man lam yushrik bihi shay'a kí ni zuma rẹ̀ òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam ó ń bẹ lórí nǹkan àgùn rẹ̀ ó wá gbé Mu'adh ọmọ Jabal ó gbé sẹ́yìn lórí nǹkan àgùn rẹ̀ tí ó gùn ó wá ń bi léèrè pé ìrẹ́ Mu'adh atadiri mahaqullahi ala al-ibad ǹjẹ́ o mọ̀ tó jẹ́ àlàákí ẹ̀tọ́ ojúṣe tó kémi àti ẹ̀ka ṣe fọlọ́wọ́n bàbí bá a bá wá ṣe ǹjẹ́ o mọ̀ tó lọ́wọ́n bá tí ó fi san wá lẹ́san padà bíi o ò ní tú hákù tọlọ́run hákù ẹ̀dá o ò ní tú sí hákù torí pàtà àjẹ́dá a ní àlàákì kankan lórí ọlọ́run a lẹ́tọ̀ọ́ kankan lọ́dọ̀ ọlọ́run bọ́lọ̀ ń bá ṣoore fún a ọkàn ṣe é tàfàdùlà mẹ́ni wọ́n kàn wù láti ṣe ni bí ọba ṣe kọ̀ṣẹ́ ń tó lè pè lẹ́jọ́ sí i bọ́ bá ran ẹnìkan lọ́wọ́ tí ọ̀ràn ẹnìkejì lọ́wọ́ kọ̀ṣẹ́ ń tó lè mú sí i yẹn ni pé ǹjọ́ ọmọ tó fi san padà fọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala yẹn tó bá ń jọ́sìn fún sọ́ọ́mọ tọ́lọ́wọ́n ọba tó fi san padà fún ọ sàbẹ́ mo yá àtètè jẹ wáyé mo ní Allahu wa rasulu alam nítorí obìnrin mu ìbéèrè tó gbẹnu tani ń wọ́n mọ ìdáhùn rẹ o anabi ní tọ́ọ̀bà wá mọ́ hakullahi alal ibadi an ya'budu ojúṣe gbogbo ẹ̀dá sọ́lọ́m òní kí wọ́n máa sìn lónìí kan so láì ní mọ́rogún mọ́lọ́wọ́n ba nínú ìjọsìn láì ní ṣẹbọ sọ́lọ́wọ́n ba subhanahu wa ta'ala níbi ìjọsìn tá à ń bá ń ṣe. bàbá wa ṣe bá ń tán nítorí wọn bó fi wá ṣe ìdápadà oore fún wa ni pé anla yu'adhiba man la yushriku bi shay'a ẹni tí ó bá ti á ṣẹbọ sọ́lọ́run Ọlọ́run wà ní fìyà o kò ní rí pọ́njú o kò ní rí dààmú o Mu'adh ibn Jabal Ọlọ́run wá béèrè pé eré òjíṣẹ́ Ọlọ́run ọba ṣé kí n sọ fáwọn èèyàn afala ubashiru nas ṣé kí n fáwọn èèyàn ní ròdùnú pé tọ gbogbo ní tẹ bá rí kẹ ẹ dá lára bẹ́ẹ̀ bá ti ṣẹbọ sọ́lọ́run ọba ọ̀rọ̀ yín fúyẹ́ ọ̀rọ̀ yín bẹ́ńtín a ah, ànábì ni sọ fún wọn tó o bá sọ fún wọn wọn ò gbára lé e. ìjọsìn wọn ò ní pọ̀ ní tí wọ́n kàn máa ṣàkíyèsí ni pé ṣé n sàṣẹ̀bọ̀ sọ́lọ́n ṣé n sàṣẹ̀bọ̀ sọ́lọ́n ọba kí ni tá a fẹ́ lò láàrin ni wípé tawhidul uluhiyya ẹni tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó torí ẹ̀dá wa ìtumọ̀ rẹ̀ ni pé àwa tá a jẹ́ ẹ̀dá gbogbo òjọsìn wa pátá tá à ń ṣe pátá káfi fọ́lọ́wọ́n ọba nìkan ṣoṣo káfi mọ́lọ́wọ́n ọba lọ́kan ṣoṣo níbẹ̀ eléyìí ni à ń àní gangan ló dìjà alẹ̀ láàrin àwọn òjíṣẹ́ ọlọ́run àtàwọn àjọ wọn èyí tọ́lọ́wọ́n bá ti ọ̀ràn wọn sí bọ́ ọ bá nígbàgbọ́ nínú tàwíìdì rògbòbíyà ṣùgbọ́n tó o nígbàgbọ́ ń bi tàwíìdì olóhíyà tí mò ń sọ nípa rẹ̀ yìí ìgbàgbọ́ rí òkun ọ̀ṣẹ̀bọ ni ọ́ kèfèrí sì ni ọ́ pẹ̀lú torí pé àwọn ọ̀ṣẹ̀bọ àwọn kèfèrí táwọn tí òjíṣẹ́ náà bá tó gbógun ti nítorí tàwíìdì rògbòbíyà yìí ni o eléyìí ó ní àkọ́kọ́ dáwà ìpèpè àwọn ànábì ọlọ́run bá ti ń ṣíwájú àtàwọn ànábì ọlọ́run ti ń kẹ́yìn tí lórí ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú suratul Nahl aya thirty six níbẹ̀ ọlọ́run ní walaqad ba'athna fi kulli ummatin rasula ani ibudullah wajtanibu taghut ọlọ́run ní láì ṣe àní-àní ní ti pàápàá ti òdodo ọlọ́run láti gbé òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde láti náà jọ kọ̀ọ̀kan a ti rán òjíṣẹ́ kọ̀ọ̀kan sí ìjọ kọ̀ọ̀kan kí ni wọ́n máa ṣe anírìnbodòlọ́ wọ́n máa polongo ẹ̀sìn ni wọ́n máa pa àwọn èèyàn láṣẹ wọ́n máa kó wọn kó nú òkùnkùn kó nú òkùnkùn ẹbọ bọ́ sínú ìmọ̀lẹ̀ Islam anírìnbodòlọ́ àní ẹ máa jọ́sìn fọlọ́wọ́n ba ẹ má sìn yàn má ẹ má bọ òkúta má ẹ má bọ Ṣàngó ẹ má bọ ẹ má bọ Yemọja àní Ọlọ́run nìkan ni kẹ́ ẹ máa jọ́sìn fún wàchítẹ́ni bò tọ́gọ́t gbogbo táwọn èèyàn tí wọ́n ń jọ́sìn fún pátápátá bẹ̀rẹ̀ látòrí èṣù ẹni ẹ̀kọ́ tẹ́lórí gbogbo táwọn èèyàn ti ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́run ẹ jìnnà sí ẹ má bá dá sí o Ọlọ́run nìkan ni kí ẹ yá máa sìn nínú Suratul Anbiya ayé ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n níbẹ̀ ọlọ́niwà ma arsalna min qablika min rasulin illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'budun ọlọ́ni wa ma arsalna min qablika min rasulin àti ìran òjíṣẹ́ kan síwájú eré òjíṣẹ́ la Muhammad rí òjíṣẹ́ kan ò tí ì lọ síwájú rẹ̀ illa nuhi ilayhi àfikà ti yá aránṣẹ́ sójíṣẹ́ wọn kí ìmísí kó ti yá adébá látọ̀dọ̀ ọlọ́run ìmísí kíni iṣẹ́ kíni anahu láìlá ilá ana iṣẹ́ púpọ̀ sẹ́ni akátá àjọsìn fún lódodo àfọ̀hún ọlọ́run ọba nìkan ṣoṣo iṣẹ́ tá a fi rán gbogbo òjíṣẹ́ nù tó bá rí bẹ́ẹ̀ fáábùdù ẹ̀yà máa sin ọlọ́run ọba yín o ọlọ́run nìkan ní kẹ́ ẹ máa yá àjọsìn fún o àníṣe gẹ́gẹ́ bí àwọn ìdánilẹ́kọ̀ọ́jọ́ ti ré kọjá kò sí ànábì ọlọ́run kankan tí ó bẹ̀rẹ̀ dáwà tí ó pèpè sẹ́sìn tí ó jiyàn rere àfikọ́jẹ́ pé àkọ́kọ́ dáwà rẹ̀ ohun tí ó fi pilẹ̀ ìpèpè rẹ̀ sẹ́sìn onídàáwa ìlànà àkídà ti sọ̀híà yóò pààyàn lọ síbi àdìọ́kàn ìgbàgbọ́ èyí tó lálàáfíà ìgbàgbọ́ èyí tó kún nípa Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala eré ìlànà pè ní tawhid al-uluhiyya ẹjẹ́ agbọ́ntọ́ Ọba tó sọ nípa àwọn ànábì Ọlọ́hun tó ti ṣíwájú ànábì Nuh anabi hud anabi saleh anabi shuaib nípa pé gbogbo wọn pátápátá wọn bẹ̀rẹ̀ ìpèpèsẹ́sì wọn pẹ̀lú akida sọ̀híà ọlọ́run bá ń sọ nípa àwọn anabi ọlọ́run tá a dákọ̀ yìí wọ́n ní yá qawmi ibudullaha ma lakum min ilahin ghayruhu ẹ̀yin èèyàn mi o ẹ̀yin ìjọ mi o ẹ máa sin lọ́wọ́n ọba lóun nìkan ṣoṣo ẹ lẹ́lómi ìtọ́tún yẹ kẹ́ ẹ máa jọ́sìn fún mọ́ yàtọ̀ sọ lọ́wọ́n ọba nìkan ṣoṣo Ṣàngó yìí sọ lọ́wọ́n ọba yín orò ẹ ṣe Ògún ẹ ṣe Ọbàtálá ẹ lọ lọ́hùn odò kọ́ lọ lọ́hùn àní àbòdò lọ Ọlọ́run nìkan ni kẹ́ ẹ máa jọ́sìn fún un àní mọ́mọ́ yìí sọ lọ́wọ́n ọba Jésù yìí sọ lọ́wọ́n ọba àní àbòdò lọ Ọlọ́run nìkan ni kẹ́ ẹ máa jọ́sìn fún iṣẹ́ táwọn ànábì ọlọ́run ti á jẹ́ nù. ààrẹ léyìí nínú suratul A'raf àyà fifty nine sixty five seventy three àti eighty five nípa àwọn ànábì ọlọ́run kọ̀ọ̀kan tí a dá láàyè mi nínú suratul Ankabut àyà ẹlẹ́ẹ̀kẹrìndínlógún ọlọ́run bá ń sọ ń bẹ̀ wípé wà Ibrahima idh qala liqawmi u'budu Allah wattaqu ọlọ́run ni ẹ̀sìn rántí nípa bàbá ìgbàgbọ́ anabi ibrahim aleyhi salatu wa salam nígbà tí ń wàásù tí ń bá àwọn ìjọ rẹ̀ tí ń sọ̀rọ̀ lọ́wọ́ bá fún wọn tí ń pè wọ́n sẹ́sìn bó ló ṣe pèpè sẹ́sìn ní ti ń wí ni pé yá qaumi ibudullah ẹ̀yin èèyàn mi ẹ̀yin ìjọ mi o ibudullah ẹ máa sin ọlọ́run wattaqu ẹ páyọ̀ lọ́wọ́ bá o ẹ bẹ̀rù rẹ̀ o ẹ máa sin lónìí nìkan bákan náà ọlọ́run tó wá sọ nípa níbi wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́jà ń tó dé káyìn nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba òpin àwọn ànẹ́bí ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ kí ni tọ́lọ̀ ń sọ nípa ànẹ́bí. arlene sọlátù zumar ayẹlẹ kọkànlá ọlọ́ni qul inni umirtu an a'budallaha mukhlisan lahuddin ọlọ́ni rí òjíṣẹ́ lá Muhammad máa ké tantan tantan máa pariwo fáyé pé umirtu ọlọ́run bá mi ọmọ pàmí láṣẹ àṣẹ kínní an abudallah olóhùn ọlọ́run nìkan ni kí n máa sin o mukhlisan lahud-din kódà ó ní kí n máa ṣàfọ̀ máa jọ́sìn fún ọlọ́run ọba nìkan ṣoṣo òun ọlọ́run nìkan ló ní máa sìn lẹ́yìn tí ń wojú rí ọlọ́run nìkan kí n má ṣe ìjọ́sìn mi fẹ́lòmí ṣùgbọ́n ọlọ́run nìkan ni kí n máa sìn ló fi jẹ́ pé hadith òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó ń fi ń tó wa létí nínú hadith ìtaàrí nù Bukhari àti Muslim ó ń sọ ń bẹ̀ pé umirtu an uqatila an-nas hatta yashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah umirtu wọ́n pa ọlọ́wọ́n bá mi ó pa mí àṣẹ kí ni an uqatila an ó ní kí n gbógun táwọn èèyàn kí n bá wọn wọ làkàádí hatta yashhadu an la tí wọn ó fi nígbàgbọ́ òdodo pé kò sẹ́ni kankan tá a jọ́sìn fún lódodo àfọlọ́wọn ba nìkan ṣoṣo àti pé ànábì wa Muhammad èmi Muhammad yìí òjíṣẹ́ Ọlọ́run ni mo jẹ́ o ń èso Ọlọ́run ń èso ọmọ Ọlọ́run ń èso gbákejì Ọlọ́run ṣùgbọ́n ẹrú Ọlọ́run òjíṣẹ́ rẹ̀ òní mo jẹ́ ajẹ́ pé tó bá wá rí bẹ́ẹ̀ ajẹ́ pé nǹkan àkọ́kọ́ tó túláàsì fẹ́ni tí ó ti bàlágà ẹ̀ńtẹ́sìn tó ti sọ̀ràn yàn fún oníṣàhádàtú أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ẹn tẹ́sìn bá ti lè sọ̀rọ̀ yẹn fún akọ́n tí ó kọ́kọ́ wí jáde lẹ́nu onígbólóhùn la ilaha illallah mo jẹ́rìí mo gbàgbọ́ mo gbà tọkàn tara tí ń sì máa fi ṣiṣẹ́ sí pé kò sẹ́ni ẹ̀ka tá a jọ́sìn fún lódodo àfọlọ́wọn ọba ṣoṣo nítorí jáde lẹ́nu yóò máa ṣiṣẹ́ tọ̀ lẹ́yìn tó ti rinlẹ̀ tó ti jókòó pẹ̀tẹ́pẹ̀rẹ́ sínú ìgbà àyà rẹ̀ tán nínú suratu Muhammad ayé ẹlẹ́ẹ̀kọkàndínlógún ọlọ́ni fa'alam annahu la ilaha illallah wastaghfir lidhanbik ọlọ́ni àkọ́kọ́ ntọ́ ọ̀kọ́ ṣe ó ní pé kọ́kọ́ lọ nímọ̀ náà ìmọ̀ nípa kíni an la ilaha illallah kọ́kọ́ lọ ọmọ ọlọ́ni náà kọ́ ọmọ pé lọ́yẹ̀ kọ́ máa sìn tí a mọ̀ tán wàá máa tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́hun Ọba náà subhanahu wa bákan náà ń bá fẹ́ ṣe Islam lára pàtàkì tawhid olóhìyà ni pé àkọ́kọ́ àṣẹ tá a kọ́kọ́ pa á bí ó tiẹ̀ wẹ̀ bí ó tiẹ̀ ní í wẹ̀ ni pé ilaha illallah muhammadu rasulullah bẹ́ẹ̀ náà lẹ́yìn tó kọ́ ọ́ mà tí padà sínú Islam padà gbólóhùn yìí iná láàfin lẹ́nu yẹn ni pé anotko ajẹ́ tawhidul uluhiyya huwa maqsudu da'wati rusuli ó ń gángan ó ní ní táwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n fi ń pe àwọn èèyàn ń gángan lè rongba àwọn òjíṣẹ́ ọlọ́run ọba níbi iṣẹ́ ìránṣẹ́ èyí tọ́lọ́run ọba tó fi rán wọn léè tí wọ́n ń jẹ́ ìdí nìyí tí wọ́n fi pè ní tawhidul uluhiyya látàrí wípé ó ìlàhù ó náà ní ẹ̀ńtà ń jọ́sìn fún lónìkan ṣoṣo yẹn ni wípé iṣẹ́ tó lọ́n fi rán àwọn òjíṣẹ́ ọ̀rọ̀ nípa tàwọ̀hídì yìí ò ní. bàbá Ibn Taymiyyah kọ́lọ̀ ńkọ́ba ní kẹwọn nígbà tí wọ́n ń sọ nípa pàtàkì tàwọ̀hídì olóhìyà bàbá ní àìlám wọ́n ní lọ́ọ̀rì má o anna faqral abdi ila Allah an ya'budahu la lọ́kùnrin àbí lóbìnrin bùkátà rẹ̀ tó bùkátà sọ́dọ̀ ọlọ́run òun náà ní kó yá máa jọ́sìn fún un yẹn ni pé bó ṣe bí ìjọ́sìn rẹ̀ fọlọ́run ọba bó ṣe pàtàkì tó ọmọ lágbára pọ̀ kódà ju bùkátà rẹ̀ tí ó ní sí jíjẹ mímu bùkátà tí ó ní sí ìmọ̀ jọ́sìn fọlọ́run ọba lónìí nìkan ṣoṣo ó tún tóbi kọjá gbogbo irú eléyìí yẹn ni pé tá a bá ń sọ nípa tawhidu uluhiyya tọ́jẹ́ ìkan nínú àwọn ọ̀nà èyí tá a fi gba ọlọ́run ọba gbọ́ ńlọ́nà kẹta ọ̀nà àkọ́kọ́ ká gbà pé ọlọ́run ọba ọba tí ń bẹ ni nǹkan bíi mẹ́rin sí márùn láàfin gbàpọ̀ ọlọ́run ọba ọba tí ń bẹ ni nǹkan ẹlẹ́ẹ̀kejì ìnígbàgbọ́ sí pé ọlọ́run lọ́ba tó dá wa ńlọ́ba tí ń rè wá lọ́ba tí ń tọ́jú wa ńlọ́ba tó ní gbogbo nǹkan pátápátá a máa jọ́sìn fún àwa máwọn ẹ̀rí wá lóríṣiríṣi àtàwọn ọ̀nà léyìí tó ṣe pé ìjọsìn náà tí ó pín sí àti pé ní ìpè pé àwọn ànábì ọlọ́run alayhi salatu wa salam àti pé gbólóhùn yìí yẹn la ilaha illallah tàbí tawhid al-uluhiyya lára àwọn ìwọ̀ lára àwọn nǹkan dandan léyìí tó ṣe pé ó pàtàkì púpọ̀ ó ní tawhid yìí ńlọ́jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ààyè nínú alukoran lọ́lọ́run bá subhanahu wa ta'ala ló fi ń pè wá lákèésí sí eléyìí nínú suratu nisa aya thirty six ọlọ́run ní wà abudullah wàlá tushriku bihi shay'a wabil walidayni ihsana ọlọ́run ní ẹ máa sin òun ọlọ́run ọba o ẹ má ṣẹbọ sọ́lọ́run ọba o má mọ̀rọ̀gún mọ́lọ́run ọba níbi ìjọsìn o má sin lọ́run má tún sin nǹkan mi o má jẹ́ pọ́ má sin lọ́run ní kedere báyìí ní gbangba tá a máa rí ọ tó tún wáá dé kọ̀rọ̀ tẹ́pẹ́ nǹkan mi lọ́ọ́ máa ṣe bọ́ bá ń ṣe bá mùnáfíkì ni ọ wá àbùdù lọ máa sin ọlọ́run ọba lónìí nìkan ṣoṣo wàlá tushriku bihi shay'a má ṣe mú nǹkan kan lórogún mọ́lọ́wọ́n ba má ṣe bọ rárá sọ́lọ́wọ́n ba tí wọ́n máa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì ó ń tọ́ka sí pé lára àwọn àlàákí lára àwọn ìwọ̀ lára àwọn ẹ̀tọ́ tó jẹ́ ọ̀ranyàn tó jẹ́ àkọ́kọ́ tó jẹ́ dandan jùlọ oníkà máa sìn illa iyyahu wa bil walidayni ọlọ́run ọba rẹ ó ti pàṣẹ ọlọ́run ọba rẹ ó ti gbé àṣẹ kalẹ̀ ká àṣẹ kínní Allah ta'abudu illa iya ọlọ́ ẹ̀ gbọ́dọ̀ sin ẹnìkan kan mọ́ àfọ̀n ọlọ́run ọba nìkan ṣoṣo àwọn òbí méjì ọlọ́run ní kẹ́ ṣe dáadáa sí wọn. láàyè mí nù Suratul An'am one fifty one sí one fifty three ọlọ́run ní qul ta'alaw atlu alaykum ma harrama rabbukum alaykum sọ fún apẹ́tọ̀ ẹ máa bọ ẹ̀yìn ẹ̀yìn ẹ wá gbọ́ ẹ jẹ́ kí n ké fún yín ma harrama aleikum rabbukum ẹ jẹ́ n kà sí ti gbọ́ yín àwọn tó lọ́wọ́ bá yín tó ṣe léèwọ̀ fún yín tọ́lẹ̀ gbọ́dọ̀ dédìí rẹ̀ rárá kí làwọn nǹkan náà nǹkan àkọ́kọ́ Allah tushriku bihi shay'a ó ní ẹ má ṣe mọ́rogún mọ́ wọn lọ́wọ́ bá o ọlọ́run nìkan ó ní ká ẹ máa sìn o ẹ má sìn nǹkan míì mọ́ lọ́wọ́ bá gbogbo ìjọsìn tá a bá ṣe pátápátá à ń láti máa ṣe nítorí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹ̀ bá kọ́ ìjọsìn kọ̀mọ̀ní jẹ́ nǹkan ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala yẹn ni wípé ọ̀nà kẹta òǹlẹ̀lẹ̀ yìí jẹ́ nínú àwọn ọ̀nà èyí tó ṣe pé àfimá nígbàgbọ́ nínú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta òǹlẹ̀lẹ̀ yìí ẹ jẹ́ wá bọ́ síbi ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin níbẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin ni pé a ń láti nígbàgbọ́ sí àwọn orúkọ àtàwọn àròyìn èyí tí ọlọ́run bá subhanahu wa ta'ala léyìí tó ṣe pé ó sọ ara rẹ̀ kí wàá ní ti ń jẹ́ báwọn ìtumọ̀ rẹ̀ ni pé al-iman aw al-i'tiqad al-jazim oníkan nígbàgbọ́ léyìí tó ṣe pé kò níyè méjì kankan nínú tàbí ká sọ pé ithbat ma athbatahu Allahu subhanahu wa ta'ala li nafsihi fi kitabihi aw sunnati rasulihi sallallahu alayhi wa sallam min al-asma'i wa sifat ala al-wajhi al-layiqi min ghayri tahrifin wala tashbihin wala tamthilin wala takyifin qala Allahu ta'ala walillahi al-asma'u al-husna fad'uhu biha wa dharu alladhina yulhiduna fi asma'ihi yẹni pé ọ̀nà kẹrin tá bá ń sọ nípa ìgbàgbọ́ tó yẹ ká ní sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ ni wípé tawhid al-asma'i wa sifat ká gbà pé aṣọ lọ́lọ́run Ọba níbi àwọn ọkọ̀ tí ń jẹ́ aṣọ lọ́lọ́run Ọba ó nìkan ní máa ń dá jẹ́ owó kan kò sẹ́ni ẹ̀ka máa bá a dá jẹ́ so Allah ọlọ́run Ọba tá a máa sìn ẹrú tí ó jó kan Abdullahi ni ó jẹ́ ẹrú Ọlọ́run ni Ar-Rahman ọba tó ṣe pé ìkẹ́ àtàánú rẹ̀ tó gbáàyè bẹ́ẹ̀ nìkan Abdulrahman òní yóò jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú ògbọ́lọ́wọ́ bá nínú ìjókòó tí ó ń bọ̀ a máa tẹ̀síwájú nínú abala yìí tá a pè ní tawhidul asma'i wa sifat ọ̀nà kẹrin lílé ìjẹ́ o nínú àwọn ọ̀nà tá a gbà nígbàgbọ́ sí Ọlọ́hun bá subhanahu wa ta'ala abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó fi sọ̀rọ̀ sọ ẹnì kọ̀ọ̀kan wa tí a tún fi pàdé níjókòó tí ó ń bọ̀ àrànṣẹ́ ọlọ́run ọlọ́run mọba ẹnì kọ̀ọ̀kan wa rabbana atina fid dunya hasana وفي الآخرة حسنة وكنا عذاب النار اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا